nígbà tí wọ́n ń wí pé ọ̀ọ́tako bọ́ bá tiẹ̀ lọ tako mùdírù à bí n bá bá mùdírù lọ tí wọ́n tako ṣé mo sì tẹ̀lé ṣe kàá dàmú làlájì wọn lè márùn wa ń bi pé à ìwọ́n tó wí bẹ́ẹ̀ ṣe bó o bú ṣe kàá dàmú rí hmm. wá búra pé o bú ṣe kàá dàmú rí o hmm. ti yẹ wa lèmi náà búra ń jọ náà wípé à èmi ò bú ṣe kàá dàmú ẹ̀ ṣe bó mùdírù rí ìwọ́n náà búra rẹ̀ pàjùlọ àwọn sòmùrà gan àwọn àwọn àwọn àwọn láwàní àwọn ọmọ bàbá alágbàjì làwà ngbọ bàbá alágbàjì bá ń pè rẹ lọ bàbá alágbàjì táwọn ọmọ bàbá sẹ́wọ́n kà bàbá alájì àgbà ń pè àwọn ọmọ alájì àgbà rè àwọn àdàbíyà rè tí wọ́n fi ń ṣe fáàrí èsè tẹ́mi ò ní ṣe fáàrí pẹ̀lú àfa mi Mọ̀lánà Sheikh Adam wípé èmi lọ́mọ babalágége ọba yẹ pé èyàn ò ní bá wa ń dààmú wọn ti ń fọ ọ lérí ó ti yé báwọn ọ bínú kú ìpè ọba yẹ pé lórí nọ́mbà yẹn ni ẹ̀hẹ́n láàárín èmi àti ìjà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nù. Ah. èyí táwọn èèyàn ń pè lélẹ́rí ni fídíò àwọn àlùfáà wa àgbà ìmáàmù Ọ̀fà tí ó wà ń ta láti bí ìjẹta báyìí tí wọ́n ń sọ̀rọ̀ kan mbẹ̀ pé kí kálukú máa fi ọkọ̀ bàbá rẹ̀ kó máa fi dá wàhálà lẹ̀ ẹni tó bá fẹ́ dá wàhálà lẹ̀ so gẹ́gẹ́ bá ti wá mọ̀ yìí pé ọ̀rọ̀ kan kì í bá yín lójijì kò sí pé kinní kan ṣẹlẹ̀ tí ó wà tuntun àbí pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kò sí ń tẹ́ sọ lérí ẹ̀ ló jẹ́ ká wá bá yín pé bó ṣe gbólóhùn kan bó ṣe kejì ẹ ní láti sọ lérí ẹ̀ gẹ́gẹ́ bíi pé báwọn olólùfẹ́ bá ti ń wà ìpè ọ̀rọ̀ yẹn ẹ̀yin ló ẹ̀yin ló fojú hàn sí pé ó kàn jù gẹ́gẹ́ bí ọmọ babalágége tí ayé máa ń pè ọmọ babalágége tí babalágége náà ṣe ń dọ́sí pé ọmọ mi ni ọ̀dọ́ yín làwọn èèyàn ti ọ̀rọ̀ ọ̀hún sí jù pé ẹ̀yin ni bàbá ìwọ́n máa àgbà lọ́fà náà ń bá wí àwa fẹ́ gbọ́ gbólóhùn kan tàbí kejì ní eré ẹ̀ tí gbogbo àwọn olólùfẹ́ ní oṣù mọ̀ báyìí ọlọ́mọṣáájú arin pé ọlá bíbí ànábì lọ́dọ̀ ọlọ́run. Ah, alhamdulilah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run eh, àkọ́kọ́ mẹ́ ni pé lórí ọ̀rọ̀ fídíò náà ìgbà tí wọ́n di wípé fọ́nrán náà jáde àwọn èèyàn ń pè mí lọ́tún lọ́sì bọ̀ gbogbo àwọn tí ń sọ fún mi wípé àwọn gbọ́ wá sí ìmọ̀mọ́fà kọ́dà amọ̀fà ẹ̀yin ní ń bá wí ó ní ẹ má jọ ọmọ bàbá lágídí mọ́ ẹ má jọ ọmọ bàbá yín gangan gbà wò mo ní òkè ọ̀dà èyí tó kọ́kọ́ jẹ́ kí ni ọkọ rẹ̀ fún mi bẹ̀rẹ̀ pé ẹni tí èèyàn bá ní iṣu pẹ̀lú ẹ̀ téèyàn ò sì ní nǹkan kan pẹ̀lú ẹ̀ tí wọ́n bá gbérù nǹkan báyẹn wá fatabayyanu ẹ̀njẹ́ akọ̀nfà síkún bí nábà ẹ̀ń fatabayanu àwọn tó wá jẹ́ olólùfẹ́ tí àwọn náà wá ń rí bẹ́ẹ̀ táwọn náà ń tara àwọn tó jẹ́ olólùfẹ́ táwọn èsè fásikì ní táwọn ń sọ ni pé ah, ẹ má fèsì lérí ẹ o ẹ dákun ẹ sì sùúrù o àwọn tó jẹ́ olólùfẹ́ nù. o ti yé ṣe àwọn àpéǹgbà méjèèjì ti wá dàpọ̀ ni àfi kéèyàn ọkọ̀ kọ́ rí sàrítọ̀ nípa ìtàn sọ̀rọ̀ báyìí gan àbí kí n gbọ́. mo wá mo wá ní ah, mo fẹ́ rí sẹ̀rí tọ́ná mo wá rí kíní kílípù yẹn mákítọ́wù yẹn mo wá rí wò kọ́mọ̀jẹ̀ wọn ni wọ́n pé. alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil èyí tó fà á tí mo fi fẹ́ dáhùn èsì ọ̀rọ̀ tó béèrè yìí gan ni pé torí àwọn tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ babalágége hmm. táwa sì ń jẹ́ ọmọ babalágége náà tí wọn ma tara látara àrùn fídíò náà èèyàn gbọ́dọ̀ kílíà rẹ̀ kí gbogbo wọn fi mà wípé ọ̀nà nìkan ni nǹkan yẹn lọ o. ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. o ti yé wọn alakọkọ ni wípé baba wa imamu wa fara wa salekun o salekun fún wa juba yi muhammadu ni tí jásí wípé ebi ibẹ̀ ni máa wà. Allahu akbar. o ti wà wọn gẹ́gẹ́ bí ìyẹn lè jẹ́ ìmáàmù odidi ìlú kan kọ́ máa ní makdura àti wusaa mm-hmm. àti kafaa láti gbé iṣẹ́ yẹn o ti wà wọn. àmọ́ bàbá ìmáàmù ọ̀fà ẹni tí ó jẹ́ ìmáàmù ní odidi ìlú ni tó sì ní kafaa kíká àyè náà ntí yàn fi ká àyè ìmáàmà tó bá jẹ́ ìmáàmù odidi ìlú ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní kúwà tààkùl hmm. làákàyè rẹ̀ gbọ́dọ̀ ṣáàpù ó ti yẹ yóò sì jẹ́ ẹni tí máa rorí tí sì máa ronú ó ti yẹ yóò wá jẹ́ ẹni tí yóò wà munsif kò ní jẹ́ ẹni tí ó fì hmm. ó ti yẹ kódà bí ó bá fì tó ní pátì tó bìlọ́ǹgì síbi kan tó fì kò ní jẹ́ fífi wọn hàn dípò tá yóò fi wọn torí pé yóò máa jẹ́ ìmáàmù fún ahaluzunna yóò máa jẹ́ ìmáàmù fún salafi yóò jẹ́ ìmáàmù fún sufi yóò jẹ́ ìmáàmù fún adabiya yóò jẹ́ fún markasi yóò jẹ́ fún sumra o ti wọn lọ jẹ́ ìmáàmù fún so irú àwọn irú ayé ni lọ́lọ́run fún ìmáàmù bàbá wa ìmáàmù ọ̀fà ní ìrẹ̀ náà òun ló fa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó gbọ́ ni tèmi náà gbọ́ òun tí àwọn èèyàn gbé hmm. jáde yẹn ọ̀rọ̀ yín ti tó ọdún mẹ́ta àbí kó jù bẹ́ẹ̀ lọ ló ti yé torí ngbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ mo gbọ́ ngbà hmm. tọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ tí mo wá gbọ́ àsìkò ni àsìkò tí ara ń hmm, ọgbọ́ àsìkò tí iná ń tu lọ́wọ́ àsìkò ni ni ìmáàmù ọ̀fà sọ̀rọ̀ tó ti àsìkò tí iná ń tu lọ́wọ́ tí bàbá Ìmáàmù Ọ̀fà sọ̀rọ̀ yìí ìsọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí à ń gbọ́ tó ń kálukú ń gbọ́ yìí tí Ìmáàmù Ọ̀fà sọ yìí ah. ìsọ ni ọ wà nù ti ó gbogbo ntí tó bomi pa iná tọ́rásìkò ní iná ń jó tí ń lókè lọ́wọ́ náà tó wo kíní yẹn ó rí wípé kì í ṣe márkàsì ni nìkan ìmáàmù ọ̀fà ń bá wí ìmáàmù ọ̀fà ń bá mọ̀rẹ̀kàsí wí wọ́n ń bá àdàbíyà wí àwọn apá méjì táǹdí ọmọ táǹdí àwọn ọmọ àwọn bàbá méjèèjì yìí tí àjọ ń tu nígbà náà ó ti yé ni bàbá ìmáàmù ọ̀fà ń sọ ọ̀rọ̀ yẹn lélẹ́rí pé ẹ̀ ń bẹ̀ ń kálukú ọba dáràn ẹ má lóko àwọn bàbá hùn àwọn bàbá tó ti kú hùn hmm. tí wọ́n ṣe wàhálà oníkálukú lóko àwọn tó bí láti fi dáràn láti fi dáràn má pera rẹ mọ àwọn kó o fi dáràn lóko àwọn tó bí ọ fún ẹni tí ọba fẹ́ dáràn sọ̀bọ̀ tí gbà yẹn tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́nìkan kọ́kọ́ gbé wá fún mi gbà náà mo ní ah, mo ní ọ̀rọ̀ tí bàbá yìí mọ́mọ́ fà wí yìí mo ní kì í ṣe kẹlmátọ̀ hakim urida bi albatil ọ̀rọ̀ tó dáa ni àkè wa sọ̀rọ̀ kẹlẹ́mẹ́tò hakì orí dàbí albatil ìyẹn máa sọ̀rọ̀ min tí ó da tí ó jodo dọ̀rọ̀ hmm. àmọ́ yóò fi àtàkì láti fi dá wàhálà alẹ́ mu ní bó ti àwa markasi àti àdàbíyà àwa méjèèjì ni máàmù dájú kọ ìmáàmù lu ẹlẹ́ẹ̀kejì níbi ìjòkóni bàbá wa ìmáàmù àgbà mbẹ́mbẹ́ bàbá wa ìmáàmù màlẹ́ mbẹ́mbẹ́ ó ti tọ́já sí pé bàbá àmọ́mọ́ ọ̀fà bá tiẹ̀ ń jẹ́ ìmáàmù gbogbo ọ̀fà tó ìjà sí pé lọrin ni wọ́n ti sọ̀rọ̀ yìí tí bàbá wa ìmáàmù àgbà ńlọrin sì ń bẹ ń bẹ níkàlẹ̀ ọjà sí wípé ahọ́n bàbá wa ìmáàmù àgbà ńlọrin àti bàbá mọ́mọ́lé àtàwọn àgbàlagbà ńlọrin ni bàbá ìmáàmù ọ̀fà fi sọ iṣẹ́ náà so iṣẹ́ yẹn wá jẹ́ iṣẹ́ kan tí ó fi hmm. àìfi iṣẹ́ wọn ò jẹ́ alẹ́ kẹ́fín wípé bóyá bàbá yìí bóyá ó ní ẹnìkan nú àbó ní márkàsì nú àbó ní nǹkan nú hmm. nígbà náà. tọ ọba náà ti ń gbà wọn ó dà pé àwọn programu kan sọ fún mi jọ náà mo ní mo ní bàbá ìmọ̀mọ́ fà mo ní kè mo ní kè mo ní sọ yìí láti fi àtàkì àwa ọ sọ yìí láti fi ṣàtúnṣe ti ń o ti èyí ń lọ ń gbà náà gbàtọ́ wa di wípé láti ọjọ́ Monday ní ọ̀rọ̀ yẹn wá ń wá sọ̀dọ̀ mi èmi tiẹ̀ ti gbàgbé ti. èyí tó ti lọ mo ti gbàgbé yẹn o. kọ́lẹ̀ nìkan ló fi kọ́ọ̀lù rẹ̀ jí lára rẹ̀. mo wá ń wò ń gbà mo wá wò mo wá wò mo àgbà kíni yìí mo ti wo nǹkan báyìí wì ní ọ̀kan nú àwọn akẹgbẹ́ yín lòun wá ń sọ fún mi pé ah, àgbà wọn kún un la ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bí báyìí báyìí báyìí tí wọ́n ṣe ń jọ báyìí mo ní ó kéé tí ń já sí wípé wọ́n gé ọ̀rọ̀ yẹn ó ti yé wọ́n gé ọ̀rọ̀ yẹn ẹnu àárín òun náà gé ọ̀rọ̀ tí wọ́n á gé òun àwọn tó gé ọ̀rọ̀ òun ni ètí wọ́n fi torí ẹ̀ gé ni wípé ọ̀rọ̀ tèmi sọ pẹ̀lú alájò lè márùn o hmm. ti bá wọn ọ̀rọ̀ yẹn ó hit gan ní halkọ̀ tó lọ ni ọ̀rọ̀ tó wá hit wọn àwọn tí àwọn wá darí ọ̀rọ̀ tí a sọ lọ bi tí àwọn gbà mọ́ra ọ̀gbọ́ àwọn gbà mọ́ra àwa ju ọ̀rọ̀ àwọn wa gbà mọ́ra wípé àwọn làwọn ní ọ̀rọ̀ yìí òun lọ́rọ̀ Mọ̀lánà Sheikh Adamu tí a sọ wípé nígbà tí wọ́n ń wípé ọ̀tako bọ́ bá tiẹ̀ lọ tako mùdírù à bí n bá bá mùdírù lọ tí wọ́n tako tẹ́bí mo sì tẹ̀lé Sheikh Adamu làdájú wọn lè márùn wa ń bi wípé à ìwọ́n tó wí bẹ́ẹ̀ ṣe bó o bú Sheikh Adamu rí. Hmm wá búra pé o bú Sheikh Adamu rí hmm. o ti yẹ wa lèmi náà búra njọ́ náà wípé ah èmi ò bú Sheikh Adamu ẹ̀ ṣe bó mo dirò rí ìwọ náà búra rẹ̀ àwọn yìí wá gba ọ̀rọ̀ ni mara wípé àfa àwọn ni à ń bá wí mu ni ah, ẹnu èyí tẹ́ ẹ ṣe yìí ẹ̀yin fúnra yín ẹ̀yin lẹ́ ń ra ọjà bóyá ọjà tó ṣe déédéé àfa yín lẹ́ ń rà fún ni àbẹ́yìí tí kò ṣe déédéé ó ti yé ẹ ń fẹ́ ti ń pe àáfàá yín wípé àáfàá yín ó bú bàbá ó bú ẹni ó kéwú tó déyàn látara rẹ̀ hmm. àáfàá yín ó bú àáfàá ó bú àáfàá rẹ̀ ajẹ́pẹ́ yìí lẹ jẹ́jú àáfàá yín báwọn náà àwọn èèyàn náà wá wò wípé ọ̀dà báwo làwọn ti fẹ́ ọ̀dà àwọn ò lè dá ìjà yìí já hmm. àwọn afẹ́ tó fèrè jákèmálù sọ ẹlòmíì se jákúmọ̀lì sì ni bẹ́ẹ̀ nìkan bá ti wí nǹkan kan tí n bá ti sọ̀rọ̀ òun tó ní jákúmọ̀lì tó dé o bọ́ba a bá ti feri rẹ̀ sọ níbo la feri ẹ̀ sọ ẹ̀jẹ̀ lè feri ẹ̀ sọ ìmọ̀mọ́ hmm, bá. wọ́n fẹ́ fẹ́ fìdí fún àfa wọn. wọ́n fẹ́ fẹ́ fìdí fún àfa wọn. Ah, bí ìbọn èyí tí wọ́n á mú jáde yìí tí èyí bá já sí wípé ọlọ́run ni mo ti gbọ́ nígbà náà lákọ̀ọ́kọ́. Hmm. ó ti yé kọ́dà bó já sí wípé ọjẹ́ tuntun náà bí ọjẹ́ tuntun ẹ̀yìn ní fèsì. lórí ẹ̀ torí bàbá ìmọ̀mọ́ ọ̀fà ó ti yé báwọn kì í ṣẹ́ni bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. mo ṣe yẹn bẹ́ẹ̀ sí wa mo hmm. mú ọ fa. kọ́dà bí irú ẹ̀ bá wáyé kọjá pé fresh ni ẹ̀rẹ́ fèsì torí pé njọ́ tí njọ́ tí nǹkan kọ́kọ́ le lọ́jọ́ àkọ́kọ́ tí ń gbóná gan bàbá ìmọ̀ mọ̀fà ń bẹ nínú ẹni tí ń pe ẹ̀tù sí i hmm. bẹ́ẹ̀ làlùfáà wa gbàsàn nózéwù wọ́n bá ní àbáṣà nózéwù sọ̀rọ̀ kan jákùnmọ̀ ẹ̀yìn ní báyìí tó wọ́n á gbé fọ́tò àbáṣà nózéwù àtẹ̀mínà sẹ́gbẹ̀ẹ́ yìí kà máa rẹ́rìn ni <laughs> ó ti bá wọn o lè dá sáré o. so àwọn èyàn mọ mọ tí mọ làákà yìí náà sọnù. a mọ n tẹ́ fi yóò yálẹ̀. mọ mọ bi tí mo lè tu sí. ọlọ́jà mo sì mọ bi tí dákẹ́. àyè wọn ni fídíò ti kọ́kọ́ bọ́ta. ọ̀tọ̀ understand ibà yẹn so kì í ṣe fídíò yẹn yẹn ṣe fídíò tí bàbá ìmọ̀mú ọ̀fà ṣẹ̀ṣẹ̀ ṣe. Hmm. fídíò àtọdún mẹ́ta nígbà tí nǹkan ń gbóná kó lè tutù hmm. ìmọ̀mú ọ̀fà fi sọ yín o ti bá wọn kẹlímẹ́tò hakin orí ìdàbí àlà àk ọ̀rọ̀ òdodo ni wọ́n sì fẹ́ wò lolo láti ṣẹlẹ̀ ní ọjọ́ náà naam àwọn tí wọ́n wá gé eléyìí tí wọ́n wá sí wọn fẹ́ kí n lọ lè fèrè sọ ìmọ̀mọ́fà abáwá fèrè sọ wọn ni tọ́ ó ti tún dé o ìmọ̀mọ́fà ló tún mú nísìnyí tí tó ń bú àsọ fún yín pé ò lójú tì àsọ fún yín pásá ni àsọ fún yín pé nǹkan kan báyìí ni ibi ẹ wọ́ mi lọ wọn ìní lọ́bẹ̀ náà torí wọ́n ti wọ́ mi lọ́dọ̀ àwọn bàbá wa àgbà àwọn mọ́mọ́ àgbà rí nílẹ̀ yìí náà rí kò sí bí wọ́n wọ́ mi dé wọn ni ẹni lọ ẹni ọ da wa fúnra rẹ ẹhẹn àjọ wa ntọ́ bá mà tó kó lọ́wọ́ kó lọ́wọ́ kájọ lálàsí àwa kájọ gbé kájọ gbé kásòwò ètè hmm. ká gbé ọ̀rọ̀ mímà kalẹ̀ ká wa lé sórí àtẹ kájọ léra wa ká máa wọ́ra wa lọ. yọlọ́n bá ní ariwa o de. ọ̀gá wọn tiẹ̀ ti ṣe bílálà fún wa ara wọn tí mo mọ̀ fà á gbílẹ̀ nù kókó máa fẹ́ wa mọ̀ fòkò ẹ̀nìkan wa kí ló dé fẹ́ fòkò mọ̀ mọ̀ fà á. lẹ́tẹ̀ fòkò ẹ̀hẹ́n ọ̀ fòkò ara yín wa àbí kẹ́ ẹ̀ fòkò àfa yín wa ẹ̀ wá ń lè fòkò bàbá ẹ̀ mọ̀ mọ̀ fà wa. ọ̀gá wọn àwọn náà ah, Eh, ẹni tí ẹni kọ̀ọ̀kan jáde pé bóun ló ṣe lè máa jẹ́ ọmọ eh, ọmọ babalágége eh, ọmọ babalágége kí ni yóò kò ní bàbá tó bí ni mo dá èé ṣe tí wọn náà ń jọmọ ànábì ádámà ànábì ádámà ni náà kọ́dọ̀ ọlọ́run fúnra wa tó yabu na adam ànábì ádámà ló bí ọ sáà ádámà ló bí èmi bẹ́ẹ̀ kọ́ torí wípé òun gbogbo ẹni ọba ti wáyé ọmọ jẹ ọmọ ànábì ádámà ẹni ọba kéwú ní àdàbíyà o ti yé báwọn ọgbọdọ automatic ọgbọ́dọ̀ péré lọ́mọ bàbá alájí àgbà wọn ẹ wọnú àwọn alájí àgbà ni ẹni bá kéwù sùmùrà pàápàá jùlọ àwọn sùmùrà gan àwọn àwọn àwọn àwọn àwọn ni àwọn ọmọ bàbá alágbàjì là ah. ngbọ bàbá alágbàjì bá ń péré lọ́mọ bàbá alágbàjì hmm. táwọn ọmọ bàbá èsè tèmi ò ní ṣe fáàrí pẹ̀lú àáfàá mi Mọ̀lánà Sheikh Adam wípé èmi lọ mọ Babalágége ọba yẹ pé ìhun ní bá wà ń dààmú wọn ti ń fọ ọ lérí ó ti yé báwọn ọ bínú kú ó sì bínú para rẹ ẹ̀yin tẹ́ ẹ gé fídíò bàbá ìmọ̀ mọ́fà hmm. tẹ́ ẹ fẹ́ fi àtàkì mi eh. kí n lè fọ èsì fún ìmọ̀ mọ́fà ah. ẹ ní lọ àní ẹ búra bẹ́ẹ̀ búra Ádámù. àmọ́ wọ́sà búra ìbúra la ni o búra yìí pé ee bú Sheikh Ádámù rí o sì fẹ́nu kan màmá o sì fẹ́nu kan màmá wa o sì bú mùdírù rí nta ni o wínu àwa wí àwọn kan ń pé àfa àwọn ni à ń bá wí sáàfà ń bọ̀ sáàfà tí ń bú Sheikh Ádámù ni kúlẹ̀tẹ̀ ń ti kúlẹ̀tẹ̀ ń lẹ́kọ̀ọ́ máa fà yín ẹ̀yin gan ẹ̀yin gan lẹ aláìdáni ẹ̀ ń lẹ́kọ̀ọ́ máa fà yín àwọn tí ń sọ̀rọ̀ sí àwọn tó bú Sheikh Ádámù pọ̀ èyí ṣe táwọn yòókù ọ̀ jáde wípé àwọn ni ẹni tí wọ́n ń bá wí ẹ wọ́n á fẹ́ fojú hàn wọ́n á fẹ́ fojú jà hàn èmi wá ń sọ ọ́ ní sìn án Abdulateef ẹsẹ̀ fi mi hàn ìpè ọba yẹn pé lórí nọ́mbà yẹn ni láàárín èmi àti ìjà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nù asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.